ká máa sọ fún yín pé bó ṣe jẹ́ òun náà nìyẹn iléeṣẹ́ QH radio tá a wà ní Accra lórílẹ̀‐èdè Ghana atukìyín lọ́tún akíyín ló sì akíyín pé ẹtún kó àmójúbà ṣáà sọ fún yín pé bọ́ńbà tó bọ́ńbà dá máa tẹ̀lé ọ̀rọ̀ yẹn a ní fi ààyè ìsinmi kankan sílẹ̀ fún àwọn tó jẹ́ pé ọ̀dàlẹ̀ ni wọ́n jẹ́ fún Mohbad a ní kò sí sinmi fún ẹni tó bá jẹ́ ìkà ẹni bá ti jẹ́ ìkà kò ní sí sinmi fún irúfẹ́ onítọ̀hún náà ọ̀rọ̀ mi tó tún gbígbóná tó ti jáde bó dẹ̀ sì jáde yẹ dandan ni pé ká taari ẹ̀ sọ́dọ̀ yín dandan dẹ̀ ni pé kẹ́yìn náà bá wa dá sí padà ṣé ẹnì pa sọ fún yín pé rédíò yìí ó dàbí gbàgede ibi tá a ti máa ń ṣe mítìn àwa QH radio family gbogbo ìpàdé tá a bá ṣe ń bí ibi tá a bá parí ẹ̀ sí òun la máa ń gbé lọ sí general platform wa ní YouTube bí ìgbà tá a ṣe mítìn ní parliament táwa gbé lọ sí ọ̀dọ̀ àwọn aráàlú pé tó ìpàdé tá a ṣe lórí rédíò ibi tá a parí ẹ̀ sí lélẹ̀ àwa sí wọn nítorí náà a kì í káàbọ̀ lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sí iléeṣẹ́ QH radio studio tá a wà ní Ghana Primeboy tún ju àwọn ògúnlùtù ọ̀rọ̀ mẹ́ta míì jáde tó dẹ̀ jẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta òun náà ló ta lẹ́nu ṣùgbọ́n ẹ má gbàgbé o wípé ọ̀rọ̀ tí à ń sọ lọ nípa ọ̀rọ̀ ìkan nínú mẹ́mbà wa tí à ń gba donation kan fún ìrànlọ́wọ́ tó wá látọkàn èyí tẹ̀ ń ṣe tí kò ṣe dandan rárá kò ń dẹ̀ ṣe tipátipá ṣùgbọ́n látọkàn ẹ̀yin tí ẹ jẹ́ QH radio families tó jẹ́ pé ẹ̀yin gangan lẹ sọ fún wa pé ká ran Mr. Àfin lọ́wọ́ Mr. Oríyọmí Babátúndé àwọn èèyàn ń ṣe wọ́n contribute o but tẹ́yìn náà bá jẹ́ pé ẹ̀yin náà fẹ́ bá wa dá sí i tẹ́ fẹ́ contribute sí donation ilé tá à ń gbà fún Mr. Oríyọmí Babátúndé wọn sáré o ọlọ́pàá ò dẹ̀ mú wọn ṣùgbọ́n kígbésí ayé àwọn àtìyàwó wọn kó lè tẹ̀síwájú òun nìkan tí à support wọn financially fún even kan wọn béèrè àwọn gbogbo ilé náà fẹnu kò wípé ká ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ tó bá wà níbẹ̀ gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́yìn náà bá fẹ́ bá wa dá sí i lọ́wọ́lọ́wọ́ báyìí àyè sí wa kó tó di pé a máa dá dúró any moment from now ṣá bẹ́ẹ̀ tí wọ́n ti ní ká wọ́n ti ní ká fi ọjọ́ kan àbọ̀jọ́ méjì sí i ayé gbẹ̀gbẹ̀ ẹ kí àwọn aráalé kí àdùfẹ́ ilé ìwọlé káwá tẹ̀wájú lórí ètò ẹ jẹ́ máa kí gbogbo wa pé àkó yìí àkí gbogbo QH family pátápátá o bẹ́ẹ̀ la kí bàbá wa akẹ́yìn màmá wa lẹ́ẹ̀kan sí orúkọ tèmi náà ní Abímbọ́lá Ọlágbájú tó gẹ̀ sí àyébọ̀wá tó ti dé lórí ètò yín ètò ètò current affairs bá a ṣe máa ń gbé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. tó wọn ní bá ti ní ẹnìkan akéwìdà <laughs> <laughs> ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe ewì ewì ọjọ́ bí yẹn má gbàgbé wa sọ fún yín àdùfẹ́ akéwì wà bí o ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ewì ẹbí èèyàn mẹ́ta ló ti pè mí rẹ lẹ́yìn ẹjọ́ ẹnì kẹtì náà fẹ́ ṣe ewì tí wọ́n ṣe lọ́tọ̀ làbí nǹkan níbẹ̀ dé wọn anyway mọ́mí wa ẹ tètè pé padà because ọjọ́ ti lọ o ẹ̀yin tẹ́ lọ fẹ́ ṣe ti ní ẹnìyà anyway ṣá ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe birthday ìgbàkúùgbà tó bá bọ́ sí ẹ̀yẹ ṣá kàn sí àdùfẹ́ akéwì international center ti QH radio <laughs> ó yá ẹja lọ. ọmọ ah, ní sè bàbá gbọ́ mi gbọ́ mi yìí ọ̀kan ní ṣe bàbá odòfòdò àní bàbá gbẹ̀nàgbẹ̀nà nǹkan o ọwọ́ ìdílé ẹ̀gbẹ́ o gbogbo ọmọ ẹ̀gbọ́n mọ̀lísàbí tí bá bẹ̀ níkàlẹ̀ mo pẹ́ wà gbóríkìlẹ̀ àwọn bàbá yín ẹ̀gbọ́n mọ̀lísàbí ọmọ fòògùn àkàlà ọmọ erin tó fọ́ ọ̀la o. ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé òmìnirin jogún ọ̀la o ọmọ wọ́mù wọ́mù wọ́mù wọ́mù lọ́rọ̀ òǹkẹ́ nọ̀mù nọ̀mù lọ́rọ̀ òǹkùn nínú ilé àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ ọmọ márùn ní hmm. ọba ni hmm. olúbàrà ọba ni hmm. ọba ni ọba ni ẹ̀ gbọ́ngọ́sẹ̀ bàbá ń bẹ lálàáfíà ara nínú ilé àwọn bàbá tó bẹ́yìn ló ọmọ hmm. ọmọ ọlọ́dọ̀ kan ọ̀tẹ́rẹ́ rẹ̀ o ọmọ ọlọ́dọ̀ kan ọ̀tàràrà èyí sì ń bẹ nínú ilé àwọn bàbá tó bẹ́yìn ló ọmọ kò wá sóhun tí wọ́n ṣe mẹ́ẹ̀ka tí wọ́n kì í ṣe lẹ́gbàá alágé o wọ́n mọ mi sẹ́mísẹ́mì nílùú mẹ́kà ìran bàbá yín mọ mi odò ògùn tí ò nílé gbẹlẹ́lẹ́ wọ́n gàràfá ní mẹ́kà bàbá tí ń golúmọlẹ́gbà ti tẹ ẹ̀yìn ẹ̀gbọ́n wọn lisa bí ọmọ gbogbo àkàlà hmm. àkọ́kọ́ tí mo ní káwọn bàbá yóò fọ̀rọ̀ wọn mi o wọ́n ní ìlọlẹ̀ bóyá lẹ́ẹ̀fẹ́ o aládùúfẹ́ o mo bóyá lẹ́fẹ́ tó mo kàkọ́ mi ní jọjọ mi ní jọjọ kàkà káwọn bàbá yóò fọ̀rọ̀ wọn mi pẹlẹbẹgì ni wọ́n fi lẹ́mi o ìgbà tó wọ́n délé kejì ẹ̀wẹ̀wẹ̀ mo ní káwọn bàbá yóò fọ̀rọ̀ wọn mi wọ́n ní o kí mi kàkà káwọn bàbá yóò fòrò wọn mí pẹlẹbẹgì ni wọn tún fi lẹ́mí lọ́wọ́ o ìgbà tó wá délé ẹ̀kẹta ẹ̀wẹ̀wẹ̀ tí mo ní káwọn bàbá yóò fòrò wọn mí wọn ní lọrẹ gúnyẹlẹ bẹ́ẹ̀ o ìyẹlẹlẹ ẹ̀kẹta mo gúnyẹlẹ bẹ tán mo rọ kàkọ mi ní jọjọ mi ní jọjọ kàkà káwọn bàbá yóò fòrò wọn mí pẹlẹbẹgì ni wọn fi lẹ́mí lọ́wọ́ o àṣẹ wọmú wọmú wo wọmú wọmú wo ń wọmú wọmú lóró ń o. unọmụ unọmụ unọmụ unọmụ lọ́rọ̀ nkù wo nínú láwọn bàbá tó bẹ́yìn lọ́rọ̀ mọ́ ẹ̀gbámọ̀lì sábì ọmọ agbóògbò àkàlà ọmọ erídògbò bàbá yìí ọmọ arídìògbò lọ́jọ́ ogun sánìyàn o. ẹ ká yòókù náà bàbá tó bá fẹ́ ó dọjọ́ bí ó dọjọ́ bí wọn ó dọjọ́ bí. ẹ ìjàyè ń bẹ níbẹ̀ inú ilé àwọn hmm. bàbá bẹ́yìn ló wà báṣì ń kà <laughs> gbogbo rẹ̀ níbẹ̀ nílẹ̀ àwọn bàbá bẹ́yìn bẹ́ẹ̀ bá ti fẹ́ kí n korí kí àwọn bàbá bẹ́yìn ká lọ sọjọ́ bí ẹ lọ sọjọ́ bí bẹ́ẹ̀ bá fi fẹ́ sọjọ́ bí o àbẹ́ bá lẹ́ni tó fẹ́ sọjọ́ bí ọ̀rẹ́ ni ọmọ ni ọkọ ni aya ni ìyá mi bàbá sani o ẹ kọ sílé iṣẹ́ Ekirish rédíò à ń bẹ fún yín ní sẹpẹsẹpẹ o ǹdọ́mọ́ bá ní kẹ́rì àdùn sí ilé tí o bẹ́ẹ̀ni làdùfẹ́ o àdùfẹ́ hmm. àlóyìn lóhùn tí wọ́n rí àdùfẹ́ hmm. àlóyìn lóhùn tí wọ́n sọ hmm. àpọ́nbẹ́pọ́rọ́ àrẹwà lóbìnrin àrẹwà lóbìnrin olórí ọmọ ni kí us radio international santa lè mí kúkún sí. <laughs> tó ẹ̀yin olólùfẹ́ wa jágbéra tán ká wọlé tó because mo ti sọ̀rọ̀ kan fún ilé ẹ̀kan pé ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe birthday birthday ọmọ yín ni ọkọ yín ni ìyàwó yín ni bàbá ni màmá ni remembrance òkú tó ti kú ni ìgbéyàwó ni òkú àgbà anything tó bá ti jẹ mọ́ nǹkan tẹ́ ẹ fẹ́ ká bá yóò fi ìjìnlẹ̀ Yorùbá kí oríkì ìlú tàbí ti ìdílé tàbí tẹ̀yìn gangan tàbí ti ọlọ́jọ́ ìbí ẹ sí àdùfẹ́ akéwì of QH radio tó ayé gbẹ̀ngbẹ̀. olóòtú ẹ láti gbé wa rìn díẹ̀ torí pé ibi tí a fẹ́ mọ̀rọ̀ lọ́tẹ̀ yìí Primeboy ti ń di ojú pa ojú tó dẹ̀ ń dì yẹn ó jẹ́ ká mọ̀ pé ẹnikẹ́ni ò lè dẹ́hùn dúró ó lè ti dàbí dágoro ó níbi tó wá gbé nǹkan dé dúró náà kàn ń sìn ó níṣe lòun gbóná tó ń sì yọrùkú bí radiator Toyota ìpè òun máa mú nǹkan lẹ̀ pẹ̀lú àwọn Wùmí Wùmí ní òun ò níṣẹ́ ẹkún ló fi sọ lọ́jọ́ sí ó lóun ò níṣẹ́ òun ò ní mọ́tò ṣùgbọ́n prime boy sọ pé kán bí Wùmí léèrè pé iṣẹ́ e, owó tí ò ṣiṣẹ́ fún tó ná ó níbo ló ti ń rí prime boy ló ń challenge ẹ̀ pé owó tí Wùmí ò ṣiṣẹ́ fún tó dẹ̀ ná ó níbo ló ti ń rí ẹ́ ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ó ní Wùmí ò lè sọ fún un ayé gbẹ̀gbẹ̀ ẹ nóòtà àwọn ọ̀rọ̀ sílẹ̀ o. Bẹ́ẹ̀ ó ní ẹ̀yin tẹ̀ dẹ̀jà aráalé ẹ máa gbọ́ wa o torí gbàtà bá ṣojú òpó lẹ̀ kẹ́ ẹ lè mọbi tá à ń lọ o ọ̀rọ̀ mẹ́ta ni prime boy béèrè lọ́wọ́ Wùmí ó ní Wùmí sọ pé kò sí owó lọ́wọ́ òun òun ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́ kódà òun ò ní mọ́tò ó ní ká bi Wùmí léèrè pé owó tí ò ṣiṣẹ́ fún tó dẹ̀ ná ó ní ká bi pé mo ló ti rí owó yẹn tó ná yàfùyàfù fún gbogbo èèyàn ó ní ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé Wùmí ò tó bẹ́ẹ̀ kó sọ fún òun pé ikú àtọ̀dọ̀ náà wá òun ló pa Mohbad ẹ̀ ń de point yẹn ṣá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. gbèsò kò lè sọ fún pípọ̀ àtọ̀dọ̀ náà wá òun ló pa Mohbad o. ó ní pé ẹ̀jẹ̀ tó wá ń bẹ lórí bẹ́ẹ̀dì tí bàbá Mohbad láwọn rẹ̀ jẹ́ prime boy sọ pé lóòótọ́ òun lẹ̀jẹ̀ wà ń bẹ̀ ó ní ìbéèrè kẹta àwọn sí wùmí ni wípé ibo ni ẹ̀jẹ̀ ti dé orí bẹ́ẹ̀dì ó nígbà tí wọ́n ní òun bá Mohbad jà láti ṣó lẹ̀jẹ̀ ṣe wà ń bẹ̀ prime boy béèrè pé ṣé láti ṣó náà ni ẹ̀jẹ̀ ti sàn tó ti sàn délé ó sàn gbanú mọ́tò kọjá títí tó fi dórí bẹ́ẹ̀dì ó ní gbólóò mẹ́ta tó fẹ́ béèrè náà wù mí nìyẹn pé kí wùmí dẹ̀ máa dá òun lóhùn ẹ̀yin aráalé ìbéèrè tí prime boy béèrè yẹn àwọn kan tó ti ń jáde wọ́n ti ń àtàkẹ́ pé kò yẹ kó béèrè wọ́n ní tó bá gbọ́ gbogbo ọ̀rọ̀ yẹ kó máa mú mọ́ra ni òun dẹ̀ sọ pé ọmọ ọlọ́mọ lòun ẹnìkan kò lè ti ọ̀rọ̀ mọ́ lọ́rùn ó nídìí tó ń ṣe sọ jáde nìyẹn ojú rẹ̀ fi rí à ń padà bọ̀ ń bẹ̀ tó ayé ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí prime boy gbé jáde tó béèrè lọ Wùmí nìyẹn o. ẹ ṣe olóòtú mo kí gbogbo ara lé pátápátá lẹ́ẹ̀kan sí i ibi tí màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ni wípé olóòtú nípa ọ̀rọ̀ tí a ti kọ́kọ́ sọ ní orí ètò ká tó bọ́ sí apá kejì a ti sọ wípé gudugudu ó ṣẹlẹ̀ àti ìgbọ́ nǹkan kan o hmm. lẹ́nu Primeboy. Yeah gbogbo atabawo gbogbo fọ́nrán tí prime boy a máa rí i pé wọ́n bu níbẹ̀ wípé ibẹ̀ mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi wọ́n bu wípé kí ló dé tó jáde tó ń sọ wípé kán lọ sin Mohbad hmm. wípé kò kò sí justice tí wọ́n wá pé kán lọ sin Mohbad ó wá jáde ó wá sọ̀rọ̀ pé ní tó fi mò ń sọ bẹ́ẹ̀ òun nídìí o. ok. wípé káwọn oṣù mẹ́ta tẹ́ ti ti òun mọ́lé ǹjẹ́ ṣé wọ́n wá justice fún Mohbad bí ohun tó ń tún wá jáde ló tún wá ń béèrè justice fún wa pé ó bẹ́tà kan lọ sí Mohbad. torí pé òun lè béèrè justice fún tẹ́lẹ̀ òun béèrè fún tẹ́lẹ̀ òun ò lè mọ̀ bóyá wọ́n béèrè bóyá wọ́n béèrè látàrí àtìmọ́lé tó wà. Hmm. ṣẹ́gbẹ́ tó yẹ tó wà di tìmọ́lé kò ní mọ̀ tó kò ní mọ̀ nǹkan tó lọ mọ́. gbòòrò olóòtú gbogbo ìbéèrè tí Primeboy ń béèrè nísìnyí ká má ṣe gbàgbé pé ó ti sọ nígbà tí wọ́n tí wọ́n tí wọ́n invite ẹ̀ sí police station tó di bọ́ọ̀kì pé kí ló dé tí wọ́n ń pè òun ní wanted ipe kò sẹ́ni tó pè òun débi kí wọ́n máa kọ lẹ́tà sóun ibẹ̀ tí bí wọ́n ti grant ẹni interview ló ti sọ pé ká invite Wùmí wá kó wá sọ̀rọ̀ kó wá sọ̀rọ̀ yẹn ni pé ara àwọn ìbéèrè tó fẹ́ bí Wùmí gbà yẹn. ẹ má tí pè wá ìjọ ó kù díẹ̀. ló ti béèrè lórí social media ní ìsìn. ó kù díẹ̀ ẹ má tí ì pè wá ó kù díẹ̀ mà á máa ṣe ojú òpó ẹ̀yin bàbá yìí tẹ̀yìn màmá wa. ara àwọn ìbéèrè tó fẹ́ béèrè lórí social media gbà yẹn ló ti ń béèrè ní ìsìn. ló ti ń béèrè. ó béèrè béèrè kankan o. yes àwọn ìbéèrè tó fẹ́ béèrè ó kàn pé léyìí ó kàn fi tawọ́ sí Wùmí ni. kò ní máa Wùmí gan-an máa fẹ́ tawọ́ sí padà. torí inú àwọn béèrè ya máa rí pé nǹkan kan bẹ́ẹ̀nù kòkò tí wọ́n ń sè lọ́wọ́ tí wọ́n ti ń ṣí. Hmm, tó ń gbóná fẹnifẹni. ẹ jáwọ́ àwọn ìbéèrè tó béèrè wípé ṣé mo bá yín délé ni. ìkànnì yẹn. ṣé fi ń parọ́ mọ́ mi pé mi ni mo pa Mohbad. Hmm. tẹ bá gbogbo gbogbo àárín yẹn bí àwọn ọ̀rọ̀ táwọn ọmọ wa máa ń sọ pé ọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ rẹ̀ dì. oníṣòwò ń bá wọn délé. tó fi lóun lòún pa. tó fi ní pé òun lòún pa Mohbad ẹ wo pọ́jọ́ tó tún bí Wùmí níṣe pé ní ibo ló ti ń rówó ohun tó lóun òṣìṣẹ́ òun ò lọ́wọ́ one. ó ní iṣẹ́ tí òṣìṣẹ́ fún wa. ṣé hmm. mọ́mí ẹ ló bẹ ẹgbàá lọ́ọ̀yà. tó bá dẹ̀jẹ̀ páwọn níbo náà ti rówó. ládìẹ ló bẹ ẹgbàá lọ́ọ̀yà. gbogbo àwọn gbogbo àwọn social media influencer tó ń sanwó fún níbo ló ti rówó tó bá lóun lówó lọ́wọ́. ilé ògbọ́dọ̀ jẹ́ tu tiwa Naira Marley jáde ó sọ wípé gbogbo owó Mohbad tó ń san fún Mohbad àkáǹtì ìyá Wùmí ló ń lo àtàbúrò ìyá Wùmí <laughs> so gbogbo yẹn ò lè jọ wá lójúmọ́ pé gbogbo yẹn ipe ọwọ́ ìyá Wùmí ló wà. pẹ́ẹ́bù ni olówó tí ò ṣiṣẹ́ fún olókàn náà yafuyafu. ṣé gbogbo ètò béèrè olóòtú kò bá mi lẹ́rù o kú ẹ̀ṣẹ̀ tó bá mi lẹ́rù ni pé gbogbo wa pátápátá gbogbo ọ̀tí bàbá Mohbad ti sọ sẹ́yìn tá à ń rò bóyá pé ìgbà ọba yẹn ni kò jẹ́ kí ọba yẹn mọ tó ń sọ ń gbà yẹn ṣé bó ti ń ṣe ìpadà ní ìsìn bàbá Mohbad gbà tán délé bàbá gbà tí Mohbad kú wọ́n láwọn rẹ jẹ́ lórí bẹ́ẹ̀dì. nǹkan tó kọ sọnù ni. gbogbo wa tá a gbọ́ ọ̀rọ̀ yẹn gbọ́ngbà yẹn. àròkú bàbá yìí ti gbowó. ọ̀pọ̀lọpọ̀ wa gan ti gbàgbé. Hmm, hmm. bàbá yìí dẹ́tun olórí gbà yẹn pé Naira Marley kan ló pa ọmọ. abajọ ọ̀pọ̀lọpọ̀ sọ wípé bàbá yìí gan ló pa ọmọ ẹ̀. pé bẹ́ẹ̀ yẹn bu àti in fact níta àròǹgbà yẹn ni pé bẹ́ẹ̀ bàbá ti gbowó lọ́ọ̀ Naira Marley. bẹ́ẹ̀ni ó bàbá ẹ má sọ̀rọ̀. àwọn ìwé <laughs> ó ní ṣé ó nígbà tí wọ́n lòún bàjẹ́ láti ṣó wọ́n lòún fi nǹkan gun ó lè ṣe òun gbádùn yín ṣé láti ṣó yẹ ó ní ṣígbà yẹn ni ẹ̀jẹ̀ ti wá tó ó rí bẹ́ẹ̀ lọ fi ìtọ́jú fún òótọ́ ní ṣó <laughs> ṣe bí hospital yẹn kan máa gbé lọ straight. bó lọ yẹn ó nígbà tó fi nǹkan ìtẹ́jọ́ sí lára ẹ̀ ṣé lélẹ́ máa gbé lọ. gbogbo ọtí prime ọdẹ sọ ó lẹ́lẹ́rìí tó ó sọ pé àwọn sójà wà mẹ́ta ń wo àwọn. kódà ó ní wọ́n lé ní one thousand. bẹ́ẹ̀ tó o lè fẹ́ kọ́ mọ́ pé ọ̀rọ̀ kan ń lọ láàrin òun àti Mohbad. àní ẹwo ẹ ṣé òun mọ̀ bá celebrity jà ni. ẹwo tó sọ ẹwo tó sọ ó ní kápò ìjẹ́ fi nǹkan gun ó ní ẹ̀jẹ̀ wa tẹ̀lé láti show láti Wùmí lálẹ́ kó má wà <laughs> àwọn ọ̀rọ̀ tí bàbá mọ́ẹ̀dẹ̀ sọ ń gba ìyẹn pé ẹ̀jẹ̀ wà lórí bẹ́ẹ̀dì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀rọ̀ yìí ò yé wa. ìbéèrè lámẹ́ta tí Primeboy béèrè nìyẹn ò náà wù mí báyìí báyìí. ìbéèrè tó dẹ̀ béèrè ìbéèrè tó jẹ́ pé ṣe rí olóòtú ọ̀tọ̀ ni pé kí n wà nínú sí nǹkan wọ́n sọ hmm. pé kí n wà sí nǹkan kí n lè pé ẹni ló ṣe báyìí. ṣùgbọ́n mo fẹ́ ti débi pé kó fẹnu ara ẹ̀ sọ ṣé ìbá wa sọ kó wá fèsì mi. a gba gbogbo ọ̀rọ̀ láti rí i pé. èmi kò mú sọ. tí máa ti sọ gbogbo nǹkan tí ó ti ṣẹlẹ̀ yóò tó yẹ pé no ó ti tú mi láṣìírí gan jẹ́ tú ara mi láṣìírí. Hmm. àwọn ẹ̀sìn ẹ̀tí Primeboy ń gbé nìsí nìyẹn Primeboy ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀. ṣùgbọ́n sí. bóyá àwọn ẹbí ni àbáwọn ará àbáwọn ọ̀rẹ́ ni o. pé wọ́n mọ̀ ti sọ pé wọ́n ló pa Mohbad. wọ́n tẹ̀lé lásán tó fi kàn ń gbà yẹn ó lè bẹ̀ ó lè ba recognition jẹ́ títí láéláé ó lè borúkú ẹjẹ́ ńgbà tó bá fẹ́ travel wọ́n á ní wanted ní ẹ rí mi ìwà ọ̀rọ̀ tó mọ́wọ́ tó mẹ́sẹ̀ àwọn tó wà níbi tó ti pa Mohbad gan wọn àti declare wanted till now àwọn táwọn àrùn nígbà tí Mohbad kú wọn à declare anybody wọn wanted ìwọ tó sì ń bẹ̀ tó yẹ pé after show lẹ́tí fúráyín sílẹ̀ tán ti lọ ìwọ ni wọ́n declare wanted òun ló mú Primeboy tó ń jáde tó ń sọ̀rọ̀ nísìnyí nínú fídíò yẹn ó dẹ́ lóhùn fún Wùmí àtàwọn àdúrà ní three days bóyá sọ wípé olóòtú ló bá hmm. lu kọ́lọ̀ ń dẹ́rìn gbogbo wa sí ọ̀rọ̀ ajáde prime boy látàrí kíni cctv camera yẹn níbẹ̀ ní àṣírí àti kọ́kọ́ tú àwọn mẹ́pẹ́ àwọn ọlọ́pàá ti fẹ́ẹ̀lì wa náà hmm. àwọn ọlọ́pàá ti fẹ́ẹ̀lì wa gbogbo àtà put trust lé wọn lórí láti last year wọ́n fẹ́ẹ̀lì wa ṣé gbogbo tó tẹ̀ ń ṣẹlẹ̀ ṣé kò tiẹ̀ tó kàn invite káwọn ọlọ́pàá tẹ̀ invite Wùmí sí station ṣé kò tó kí commissioner of police káwọn invite Wùmí. nípa hmm, hmm. ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí níbi tọ́rọ̀ ń lọ yìí ṣó dìgbà tó bá tó di pé ẹ̀mí kan tún sọnù sí kótó mọ̀ pé àwọn máa gbé ìgbésẹ̀ torí olóṣù ẹ̀ má jà parọ́ tara wa jẹ́ o gbogbo àlọ́ ọlọ́run ṣán tòótọ́ ṣùgbọ́n ẹ ká máa ṣọ́ra wa bọ́rọ̀ yìí ṣe ń lọ àdúrà tèmi gbà ni pé kẹ́mi kankan má tún bọ́ sí i torí àmọ́ tó tún lè ṣẹlẹ̀ hmm. àmọ́ tó tún lè ṣẹlẹ̀ torí wọ́n ti rí i pé PrimeBoy ti dúró lórí pé ó fẹ́ bẹ́ gbogbo ẹ̀ jáde ó fẹ́ tú àṣírí. wọ́n ti rí fúnbi tọ̀rọ̀ lọ nìyẹn o. ó fẹ́ tú àṣírí. kẹ́ ẹ tó gba tòun jẹ́. ó ti rí i pé tí àdúrà bá ṣe tó láti jẹ́wọ́ òun ó tún tú àṣírí gbogbo wọn. báwo lè jẹ́ ṣe dórí bẹ́ẹ̀dì irú ìjà wo náà ń jà tẹ́jẹ́ wà lórí bẹ́ẹ̀dì ti private béèrè nìyẹn. ìyẹn ti fọra rẹ pé. oníṣẹ́ láti ṣó lẹ̀jẹ̀ ti dé. ọ̀rọ̀ tó ń sọ láti bẹ̀rẹ̀ pé ọ̀bẹ náà fi gún Mohbad lọ́rùn ṣé kí wàá sóòótọ́ ni meanwhile àpá ń bẹ níbi ẹgbẹ́ ọwọ́ Mohbad. Hmm. wọ́n dẹ̀ ló gbá ó fẹ́ gbá private ẹlẹ́ṣẹ̀ ló gbá gíláàsì mọ́tò mọ́tò tó gbá ẹlẹ́ṣẹ̀ ǹjẹ́ a rí mọ́tò dòní. dòní kò mà sí mọ́tò lóòótọ́ mọ́tò tán wọ̀ tó mọ́tò ló gbá ẹlẹ́ṣẹ̀ dírẹ́fà tó dírẹ́fà wọn gbà yẹn níbo ni dírẹ́fà wà àwọn ọlọ́pàá òfojọ́ kan invite driver rí hmm, tàbí láti béèrè kan tó ṣẹlẹ̀ tàbí company tó ní mọ́tò yẹn. wọ́n bí wọ́n pé company láti láti invite driver láti mọ ohun tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí tí Wùmí bá mọ ìpè bọ́rọ̀ àṣẹ máa lọ nìní Wùmí á wá gbogbo ọ̀nà gbogbo àwọn tí wọ́n ń ṣe alágbàtẹrù Wùmí wọn ò ní jẹ́ kí Prime Boy jáde gbogbo ipa tó ń lé gbà náà ni gbogbo ọ̀rọ̀ pamọ́ Prime Boy ẹni tí wọ́n ti interview tó wà ní cell tí Wùmí àti àdúrà ti sọ wípé òun ló pa Mohbad ṣe rí pé ọlọ́run àti ìyá Prime Boy àti àdúrà àwọn èèyàn ló jẹ́ kí Prime Boy jáde ó lè gbàbẹ̀ lọ olóòtú. Hmm. ó lè gbàbẹ̀ lọ ọlọ́run ló dẹ̀ yọ pé interview tẹ̀ granted ó tètè sọ̀rọ̀ káríkọ́ tó kọ́ tì mọ́lé wọn granted ní interview ní intan sọkọ́lá àmọ́ sọ ah. àmọ́ iṣẹ́ àwọn ọlọ́pàá Nàìjíríà ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ lọ́ọ̀yà. àmọ́ṣẹ́ àwọn ọlọ́pàá nàìjíríà ebe nìkan ni ó lóun rìn tóun lọ nílẹ̀ aago mẹ́jọ ọlọ́pàá dẹ̀ dóun dúró ọlọ́pàá dẹ̀ dóun dúró pé bòun lóun lọ lóun ṣẹ́gun láti fi ṣẹ́ wọ́n dẹ̀ gbé òun sínú bíkọ́ wọ́n dẹ̀ gbé òun yípo títí dòru aago mẹ́ta wọ́n dẹ̀ lọ ti òun mọ́lé nígbà tó dẹ̀ máa dàárọ̀ wọ́n dẹ̀ mú un jáde nù sẹ́ẹ̀lì wọ́n dẹ̀ gbé jẹnẹtọ̀ sóun wájú. Ah! irú ọlọ́pàá yìí dẹ́gbàgbé pé òun bí ọmọ. wọ́n dẹ̀ gbé jẹnẹtọ̀ sóun wájú <laughs> wípé jẹnẹtọ̀ tóun jíire á lóhun. wọ́n dẹ̀ fọ ọ̀rọ̀ ẹ lọ títí títí títí <laughs> ṣùgbọ́n nígbà tó máa mú lọ ilé padà sílé pẹ̀lú àǹkọ̀ọ̀bù lọ ṣe mú lọ padà sádùúgbò wípé olè ní pójú jẹnẹrétọ̀ wọ́n ti bà lórúkọ jẹ́ nígbà tó lọ máa wá yanjú wọ́n wá rí i pé kò jíjẹ nítorí pé ọlọ́pàá parọ́ mọ́ ǹjẹ́ kí ni ìjọba ṣe fáwọn ọlọ́pàá olórí burúkú àwọn olórí burúkú tó parọ́ mọ́. Hmm. ẹni tí fẹ́ kọ́mìtì suicide sínú ilé látàrí pé gbogbo tó bá rìn sí olè ni wọ́n ń pè é ọ̀pọ̀lọpọ̀ àwọn BBC Yorùbá tó lọ gbóró yẹn jáde hmm. tírúrò yẹn náà bá jáde ẹ jẹ́ wúrọ̀ àwọn èèyàn báyẹn táwọn ọlọ́pàá ti fi nǹkan burúkú báyé wọn jẹ́ láti sọ pé ọlọ́pàá Nàìjíríà ò ṣe trust mọ́ hmm. nígbà tí omi náà máa sọ̀rọ̀ tán ó sọ wípé tó bá jẹ́ pé lóòótọ́ ni prime boy mẹ́pẹ́ CCTV camera wà nílé kó lọ police station. ẹ̀dùn kí ló ń mìíràn tó fi lè sọ ọ̀rọ̀ yẹn náà. ó yẹ ó ó ẹ ok ẹni kí ló tó fi sọ bẹ́ẹ̀. Hmm. báwọn ọlọ́pàá ṣe gba bọ̀dẹ̀ fún orílẹ̀-èdè nàìjíríà ti mẹ́gbà alábọ̀dẹ̀ kan náà gbogbo wọn irú kan náà gbogbo wọn èbó wo ni wọ́n mọ̀. ó dẹ̀ wá ní ọ̀rọ̀ yẹ́dà nígbà tó sọ fún bàbá Mohbad pé kánà orókù. pé kánà orókù ó kọ́mándì wọn. wọ́n rò pé kí ló mí kí ló dé tó fi kánà orókù. ó mẹ́kò tó lórí CCTV camera ipe kó lọ sí police station ẹnìkan sọ̀rọ̀ kan ẹnìkan ní bó ṣe sọ̀rọ̀ yẹn wọ́n ló sọ̀rọ̀ bí ẹni tó jẹ́ pé ó ti mọ̀ páńkù ti bá ìbọn ọlọ́pàá ẹ̀ lọ bá wọn ọlọ́pàá. ẹ bó ṣe sọ̀rọ̀ nìyẹn kó lọ police station police station tí wọ́n ti prime ọmọ ẹlẹ́kùn three months tí wọ́n rojú tó ọ̀rọ̀ jáde <laughs> the same police agent tí wọ́n gbókù Mohbad lọ tí wọ́n létí gbogbo wọn mọ́lé wọ́n gbókù wọn police station wọ́n dẹ̀ gbókù padà sílé nínú pósí pẹ̀lú ambulance the same police station tí wọ́n lé kọ́ṣ tí wọ́n lé tí wọ́n mọ́lé tí wọ́n lé arrest wọn hmm. the same police station tọ́mọ̀ bí kéèsì ṣe ń lọ ipe Mohbad kú sínú ilé Darosa wà nulẹ̀ DJ Bami wà nulẹ̀ àdúrà wà nulẹ̀ Wùmí wà nulẹ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ Wùmí gan wà nulẹ̀ the same police station tí wọ́n lé kó gbogbo wọn up till date. wọ́n dẹ̀ kó àwọn tí wọ́n sí bẹ́ẹ̀. Eh, àwọn tí wọ́n wá sí bẹ́ẹ̀ àwọn tí wọ́n sí nàìjíríà gan wọ́n tún ìbẹ̀sùn wálé Naira Marley wọ́n tì wọ́n mọ́lé <laughs> the same police station Wùmí wá sọ pé kí prime boy ń lọ torí Wùmí ò bá pé orin tí wá pé <laughs> kìí ṣọlọ́pàá nàìjíríà kìí ṣọlọ́pàá èkó <sighs> <sighs> <sighs> tọ́lọ́pàá ẹ̀kọ́ ọba mẹ́jọ ṣe wọ́n máa gbé lọ stéètì míì ìyẹn ni pé wọ́n fi rídìkù ara wọn ni wọ́n fi rídìkù iṣẹ́ tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nàìjíríà bìlí ìbùnú ọlọ́pàá mọ́ kí ni ìtumọ̀ aṣọ tó ń wọ̀ kámẹ́pẹ̀ kó sọ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà tó bá jẹ́ àmọ̀tẹ́kùn náà mọ̀ ló mọ̀ lọ àmọ̀tẹ́kùn ipe àlọ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá ti gbàbọ̀dé ṣerú kéèsì ló yẹ káwọn ọlọ́pàá kó má tiẹ̀ di pé wọ́n hmm. investigate nínú kéèsì mọ́ wọ́n rí ẹ̀jẹ̀ wùmí wà nílé àdúrà wà nílé dj bami wà nílé hmm. dàrúsá wà nílé kí ni next láti ṣe ẹ̀ẹ́dẹ̀ kó ogun kẹ́ lọ interrogate wọn. Hmm? bí wọ́n ti ẹ̀ parọ́ kọ́ tiẹ̀ sọ nǹkan kan. ẹ̀ẹ́dẹ̀ kankan nu wọn wùmí lọ́dẹ tó wà parọ́ kiri lórí social media pé kí lèyìn ó ṣe. Ah! ọ̀rọ̀ yẹn ò kò ọ̀rọ̀ yẹn ò wá kò. ìlú tó lọ́mọ tó níjòyè mi wà ní ẹsẹ̀ pé òfin ń ṣiṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà. Hmm ìgbà tí Primeboy jáde tó sọ̀rọ̀ pé kán lọ sí Mohbad ó ní explain ara ẹ̀ náà ike bọ́ọ̀ náà ṣe tì ó mọ́lé fóṣù mẹ́ta fún nǹkan tó ń wò mọ̀ àìmọye ẹni bẹ́ẹ̀ tó ti tì mọ́lé tẹ́bi wọn ti gbàbẹ̀ lọ oṣù mẹ́ta náà ti Primeboy mọ́lé ẹsẹ̀ wo làwọn ọlọ́pàá gbé kí làwọn ọlọ́pàá ṣe ìjọ tó lọ sọ̀rọ̀ náà wípé ìjọ tó release ẹ̀ tó sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tí Wùmí sọ nípa tó wípé òun àti Mohbad jà ipa wo ò jà ebi primo ló jẹ́ ká mọ̀ wípé wípé àwọn báyà báyà báyà náà wà ní mọ́tò gbà kan lọ sílé ṣe bí àwọn ibi nǹkan tó sọ nìyẹn níbo làwọn ọlọ́pàá wà nígbà yẹn ṣé àwọn ọlọ́pàá òṣìṣẹ́ wọn gbà yẹn ni ìsìn tí primo wá ń sọ̀rọ̀ jáde wùmí wá lájáde láti sọ wípé tó bá mẹ́pọ̀ òun rí cctv camera kó lọ sọ fọlọ́pàá àwọn ọlọ́pàá náà wọ́n á débẹ̀ àwọn ọlọ́pàá wa sọ wípé ẹ nǹkan tó sọ yẹn kò jẹ́ níw mo dẹ̀ lẹ́kọ̀ọ́ tó fi bákà rẹ̀ hàn wípé òun ò mọtí òun ò yó ipe kìí kó máa dọ̀lẹ́ nìkan sọ pé kó lọ bẹ̀rù padà lórí social media ipe kan tó ń sọ pé òun mọtí yó ni. now irú tá a bá wá ní ká fojú inú wo bí àwọn ọ̀rọ̀ ṣe ń lọ yìí prime boy ti faraya arun mi náà ti bẹ̀rẹ̀ sí ní sáré káàkiri káàkiri káàkiri ibo la rò pé ọ̀rọ̀ ilé lọ paraforí sọ. ibi tó máa paraforí sọ náà ni pé Primeboy ó á sì dúró lórí ọ̀rọ̀ yìí pé Wùmí sọ tòótọ́ ó ti dúró lórí pé Wùmí sọ tòótọ́ ìtọ́ fi mú Primeboy tó fi ń dúró lórí pé kí Wùmí sọ tòótọ́ kò fẹ́ jẹ́ kó ti ẹnu tó ń jáde ni kí Wùmí sọ tòótọ́ látàrí pé ó láwọn kankan tí tí Mohbad tó sọ fún Primeboy tó invite ẹ̀ sílé nígbà tán lọ sí show Ìkòròdú ó láwọn kan tó pè fún ó láwọn tán sọ gbogbo ó yẹ kábìrà léèrè pé Mohbad lọ́rẹ̀ tó pọ̀ àwọn Bọ́lá Sumda ìṣebọ́rẹ̀ ẹ̀ ni ó láwọn ọ̀rẹ́ tó pọ̀ ní Marlian House ó ṣe jẹ́ pé prime boy ni Mohbad pè one ó pè látàrí pé wọ́n jọ bẹ̀rẹ̀ láti kékeré ni wọ́n pè eh, látàrí pé tó ma gbogbo. ẹ jẹ́ fi ẹ jẹ́ fi owó àtọmọkẹ́ fi dín lẹ́nu gbogbo àwọn ará ilé òǹkálùkù náà ń béèrè pé. ọ̀rọ̀ Primeboy Wùmí Primeboy àti ẹ̀rọ tó ní wọ́n ti fẹ́ra wọn rí bẹ̀tù Wùmí ní gbogbo eh, Primeboy ní gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ó lóun á rí i pé òun gbé Wùmí jìgìjìgìjìgìjìgì àwọn àrùn tó nífẹ̀ẹ́ Wùmí ọmọ <laughs> ní pé kọ́mọ̀ ṣe bẹ́ẹ̀. tó bá lóun gbó Wùmí jìgìjìgìjìgì ẹ má jà gbàgbé pé tó bá sọ pé eh, èèyàn mọ inú kòkò mo mọ inú kòkò ìkòkò mi bá ṣe rí mo mọ inú sàsun ọbẹ̀ mi bá ṣe rí olóòtú mm. bí prime boy ṣe mọ òmí nìyẹn tamalẹ̀ yẹn mọ inú kòkó yẹn ah, inú kòkó ọbẹ̀ yìí o mo mọ bó ṣe rí inú sàsun yìí bí sàsun mi ṣe rí lélẹ̀ bẹ́ẹ̀ ni prime boy ṣe mọ wùmí. Mm. prime boy àti Mohbad wọn jọ bẹ̀rẹ̀ láti kékeré ni olóòtú ẹja gọdẹ tó nílẹ̀ ẹ máa rí i pé ọ̀rọ̀ kan wà tí Mohbad sọ fún prime boy níjọ́ tó ń lọ sí ṣóòní Kòròdú. ọ̀rọ̀ kan wà tí Mohbad sọ fún boy, mo mọ̀ pé very soon Primeboy máa sọ̀rọ̀ yẹn jáde kí ló dé tí Wùmí bá wọn lọ sí ṣòó yẹn pẹ̀lú ọmọ kékeré lọ́wọ́ ó bá wọn lọ ó tún bá wọn padà wálé láti mọ́nítọ̀ gbogbo movement Mohbad Mohbad ti rí gbogbo pílánì wọn láti pa Mohbad fẹ́ sá lọ gbogbo Canada visa tí Mohbad ṣe Mohbad fẹ́ sá lọ ni ó fẹ́ sá lọ kóònù ayé Wùmí ni ṣùgbọ́n gbogbo tó pamọ́ ló jà ó jọ náà ọba tó Mohbad ó ti fi kú ṣàgbà gbogbo wa. ok ká sí òun rí wa òun rí wa ká sí yòókù lè mọ ẹ̀ fáwọn èèyàn ẹ̀yin ará lé ẹja padà wá sọ́dọ̀ yín pẹ̀lú ìbéèrè mẹ́ta tí boy. ń béèrè lọ Wùmí báyìí tí àwọn èèyàn dẹ̀ ti gbé náà wojú Primeboy lẹ́yìn eléyìí lọ́rọ̀ yẹn tún bẹ̀rẹ̀ tí wọ́n ní ó ti dẹ̀mọ prime boy jù pé kò gba ẹnu ẹ̀ láti máa béèrè wípé owó tí Wùmí ò ṣiṣẹ́ fún ló ná wọ́n ní kò gba ẹnu prime boy láti máa béèrè lọ́wọ́ Wùmí pé ikú àtọ̀dọ́ náà kọ́ ló pa Mohbad ó ní. ìpínpín rẹ̀ tún gbọ́dọ̀ láti máa béèrè pé báwo lè jẹ́ ṣe dórí bẹ́ẹ̀dì. Hmm, wọ́n ní kò gba ẹnu ẹ̀ láti máa béèrè ẹ̀ ló ẹ kúrò lẹ́wọ̀ ṣé ẹ mọ̀ pé bá a ṣe fún Mr. Oríyọmí Babátúndé bá a ṣe fún wọn ní ààfin ọkọ ìyàwó la fẹ́yìn o. <laughs> ok mo ti gbórúkọ mi gbà yẹn. <laughs> ọkọ ìyàwó lẹ́yìn sìn. <laughs> mo ti gbórúkọ mi gbà yẹn ló kù bẹ́ẹ̀. àwọn nǹkan yẹn ni prime boy máa ń béèrè sa o táwọn ẹ̀dẹ̀ sọ pé ó ti ju ẹnu yẹn lọ. Eh, ayé ayé gbẹ̀ngbẹ̀ mo kí n yọ ẹ kó. mo kí n sà mo kí n sà alájẹ ẹjọ ẹran mi létí àwọn kí ló ń béèrè. ó ń béèrè pé owó tí Wùmí ná owó tí òṣìṣẹ́ fún ni ó dẹ̀ sọ pé ikú àtọ̀dọ̀ lọ́wọ́ wa kọ́ ló pa Mohbad pé Wùmí ni. ó sọ nípa ẹ̀jẹ̀ ó lẹ́jẹ̀ tó wà lórí bẹ́ẹ̀dì lórí aṣọ lórí bẹ́ẹ̀dì yẹn náà pé bóná ti rí i. ok ó jẹ́ ó jẹ́ three um, ṣe rí uh, méje nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó ń béèrè yẹn they are very they are very very Um, nǹkan téèyàn máa béèrè náà ni àbí ṣé iṣẹ́ wo ni Wùmí ń ṣe hmm. <laughs> àbí téèyàn bá ṣáà náwó báyìí sí i á ṣáà lè sọ pé hmm. ìbí báyìí báyìí báyìí báyìí ni òun ti rí owó tó ń ṣe ẹ ti gbọ́ táwọn àwọn ẹlòmíín náà tó máa ń pè láti ṣáìdì ọ̀dọ̀ wa ń bíbá yìí mo ti gbọ́ tí woman yẹn sọ rí pé èèyàn bá máa náwó ní gbogbo bíbá yìí wọ́n mọ iye tó ń pa hmm. wọ́n mọ iye tó ń o ò lè máa pa owó èèyàn tó jẹ kó gbé ní Mushin kó wá ló ń gbé nílé wọn á wá bá ẹ wọn á wá bá ẹ so that ìkọ́kọ́ ti ṣẹlẹ̀ sí mi rí ní níbí báyìí tí èèyàn kan wọ́n lọ kó àwọn èèyàn tó ń sẹ́ndì mọ́tò sí Naija àbí kíní kan lọ kó gbogbo wọn káàkiri èèyàn kan tí mò ń fẹ́ ń gbà yín wá bá mi pé à eh, kémi lọ tọ́jú ara mi síbì kan wọ́n ń bọ̀ àwọn ọmọ náà àbí nǹkan ń ṣe wà àti gbogbo àwọn èèyàn tí <laughs> ẹni wọn kọ́ máa bọ̀ ẹ mọ̀ pé ibi tí wọ́n ibi tí wọ́n gbọ́n dé nínú ìlú yìí wọ́n wá bá wọ́n ní wá bá yín tẹ́ ẹ̀ bá ṣe kankan wọ́n ní wá bá yín. ok ok wọ́n wá wọ́n mọ ibi tó ń rìn sí mi ò bá sẹ́ndì mọ́tò one billion sí nàìjíríà wọ́n mọ̀ pé mo ra mọ́tò mi wọ́n mọ̀ bí tí mo ti rà wọ́n mọ̀ bí mo ṣe sanwó nǹkan tí mo fi sanwó. so tí wàhálà bá dé nìkan ni wọ́n máa tẹ̀sí pé mo lẹ ti ń rówó tí wàhálà bá dé wọn tún ní wàá bá mi wọn ní kò ní wọn ní wàá bá mi rárá kò tó mọ̀ pé mo ọmọ bí ṣe ń ṣiṣẹ́ yẹn wọn ní wá àwọn tí ọ̀rọ̀ wọn ò straight yẹn lọ́ máa lọ́ máa bá hmm. àwọn tí ọ̀rọ̀ wọn tiẹ̀ ní wàá disturb ẹ̀yin gọ̀ọ̀sẹ̀ kò sọ́bọ̀ wàá disturb yẹn tún lè sùn wọ́n gọ̀ọ̀sẹ̀ ẹ lè ní táìmù tó fi wàá disturb yín yẹn táìmù tó jẹ́ kẹ́ ṣiṣẹ́ lẹ fi dá wọn lóhùn yẹn so wọ́n á wá sanwó iṣẹ́ yín tó disturb wọn á tún san padà fún yín. Hmm so wọn àwọn náà kàn ní déédéé irú question tó ń béèrè yẹn those are ṣe wọn pé wọn mo sọ wípé um, àbúrò ìyá fake mother Mohbad yẹn náà ẹ mọ̀ pé woman yẹn náà sọ the same thing wípé ibo ni Wunmi ti rówó tó ná kiri ibo ló ti rí Mohbad ó ti ó ti dàyàdá dé ọmọ lórí burúkú yẹn jù ó ti ó ti ṣe é a lot of things pẹ̀pọ̀ pẹ̀lú ẹ̀ bówó ṣe ń wọlé bó ṣe jọ ń náwó aláyé ìwọ ló ń ṣiṣẹ́ owó ìwọ ló ń kọrin kò ń ṣe pẹ́jọ́ ń kọrin rà hmm. tó bá tiẹ̀ tó bá tiẹ̀ fẹ́ fihàn ẹ lómi wọn máa ní bóyá toró láìkì ìyàwó àbí kíní kan fi ṣe mánéjà òun bá tiẹ̀ fi ó tiẹ̀ wọ ulẹ̀ fi ṣe mánéjà kan ṣẹ̀ wọ́n bọ́ kí kíní yẹn mi ò mi ò fẹ́ wèrè fẹ́ dìdìrín yẹn ó ti that's too much tó lọ kó gbogbo owó ẹ̀ ni most likely owó ẹ̀ ni nìgẹ̀ yẹn ń nọ̀nà èmi ni gbogbo wọn jọ ń ṣe icloud yìí kí ló dé tó tiẹ̀ ní privacy you know yes o nífẹ̀ẹ́ wò tiẹ̀ wá ní privacy kankan rárá whatsoever hmm. nǹkan gbogbo nǹkan tí yóò prime boy ń sọ nìyẹn náà owó owó wọlé ẹjọ́ ń náwó ẹjọ́ èyí tó bá fẹ́ fún lówó wọn ló máa fún léyìí tó bá fẹ́ tó ń wẹ̀ kó fún at some point of time now ó sì wá di pé òun ló wá dáàdì ẹ ò kọ̀ǹtúrò bàbá ẹ kọ́ ló ń kọ̀ǹtúrò nǹkan tó tó bàbá ẹ tẹjọ tẹjọ jẹyà àwọn kọ́ ló ń kọ̀ǹtúrò kò ń ṣe inú àkáǹtù bàbá ẹ ló ń lọ o òun àwọn wa ń lọ sínú àkáǹtù àwọn ìyá ìyàwó ẹ ẹ̀gbọ́n ìyàwó ẹ àwọn àwọn olórí burúkú yẹn náà ni kò sọ hàn ọmọ yóò lè ẹ pé ọmọ yóò lè sọ pé òun mọ nǹkan tó ṣe Mohbad náà kí ló ń tẹ̀lé lọ sóòfù gan kí ló ń tẹ̀lé lọ kí ló ń tẹ̀lé lọ ṣòfò àná so gbogbo questions yẹn jẹ́ wọn pé ní first program bá ṣe lé ní mo sọ kí nìyẹn wípé this thing is clear is clear yẹn ṣe àwọn àjẹmábìnú àwọn olórí burúkú ẹgbẹ́ wa làwọn fẹ́ ẹ má bínú. ìgbẹ́ bá fẹ́ fún ọ lépèlé àdékèmí ọmọ bínú. ẹ má bínú àwọn olórí burúkú ẹgbẹ́ wa ara ọbẹ̀ náà ṣé ibẹ̀ irú wọn yẹn náà lẹ́tì máa máa rí wípé wọ́n máa máa béèrè wípé kí ló dé tí tó fi ń béèrè àwọn questions yẹn these are very very questions tó jẹ́ pé èèyàn need láti lọ smart jù láti béèrè ok kí ló fa ẹ̀jẹ̀ ẹjọ́ kí ló fa ẹ̀jẹ̀ nínú ilé kí ló ṣẹlẹ̀ ṣéyàn ṣubú ni o ṣé omi wà lẹ́lẹ̀ wọ́n yọ̀ ni o hmm. kí ló ṣẹlẹ̀ náà and èèyàn ló kú yìí o odidi èèyàn odidi èèyàn ló kú yìí àwọn èèyàn kì í fi wọn kì í fi nǹkan ṣírò ara èèyàn wò ni o selfishness greediness hmm. selfishness are ẹ keep àwọn two keyword yẹn selfishness and greediness nǹkan tó wà bẹ́ẹ̀ ká ní gbogbo nǹkan fi ń ṣíwò ara wọn wò ni ó díndín ó díndín ó díndín géńdé bàbá kan ti sọ̀rọ̀ rí tó sọ tó sọ pé ó díndín géńdé èèyàn kéèyàn bímọ kéèyàn wá train yẹn títí títí tó wá dàgbà kó ti wá fóun náà tó kọ́nà ẹ̀ tí wá máa là bẹ́ẹ̀ yẹn kò síkì kò ṣe kankan kò ṣe kankan o ó jáde lọ ó wọlé ẹ̀dẹ̀ ṣe kí ni ó dẹ̀ kú bẹ́ẹ̀ yẹn ẹ̀ wá ní kó má béèrè question sọ́rọ̀ ti sọ rẹ̀ ń bẹ̀ hmm. olórí burúkú yẹn náà alájẹ má bínú again olórí burúkú yẹn náà again ó tún wá sọ wípé ó tún wá sọ wípé kí yẹn kó. ẹ wo ẹ wo ẹ bọ̀dá Abdullahi Ah, ẹ mọ̀ tí ń dọ́gbọ́n lọ́ọ̀ṣì èpè náà nìyẹn ah, ẹ sì ṣe pé ẹ dà wọ́n bínú nígbà tí ajábágé yẹ̀yẹ́ tó tún fàtẹ́gùn sí. ó ń kán wọn lára ni. wọ́n wà ìpè ní. lọ sí police station tí ò bá ń ṣe ìlú tí ò dáa tí ò bá ń ṣe ìlú tí ò dáa ṣé Wùmí yẹn ló jẹ́ kó máa sọ̀rọ̀ in fact ọ̀rọ̀ yẹn terrible ah, ó terrible. àtìmọ́lé inú àtìmọ́lé kọ́ lòun máa wà ṣèbí èèyàn tó jẹ́ kó wà nínú àtìmọ́lé tó jẹ́ pé wà ibẹ̀ ló ti máa máa wẹ̀ ó tiẹ̀ tí ní mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí ilé ayé ẹ̀ tó ṣe ní nàìjíríà ah, oh my gosh mi ò ìlú yẹn ìlú yẹn ah, ah. ẹ lè ẹ lè bílíìfù nǹkan tí mo wọ́n sí ń sìn kí ni ó ti pẹ́ o before kéèsì kéèsì Mohbad ni o ṣe gbogbo àwọn tán irú mi yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sì ẹ̀ ní kó má wá síbí báyìí kó sì ẹ̀ wá síbí báyìí kó wá dánwò orí burúkú tó ń ṣe yẹn kó wá dánwò mi báyìí. Hmm. ẹ̀gbọ́n kan ọmọ nàìjíríà lẹ̀gbọ́n yẹn ẹ̀gbọ́n yẹn ló ó lọ ń bá ọmọdé sùn ó lọ ń bá ọmọdé sùn mi báyìí kó tó lọ sí nàìjíríà ìgbà tó bá ọmọdé sùn kó tó lọ sí nàìjíríà ìgbà tó lọ sí nàìjíríà ọmọ tó bá sùn bíbà ó ti lọ sọ fún ọ̀rẹ́ ẹ̀ ní skul ah. wọ́n ti kíní yẹn ti dọ́dọ̀ tíṣà wọn ní skul wọ́n ti sọ wọ́n ti pe ẹ̀gbọ́n yẹn láti ilé nàìjíríà tó wà yẹn pé wo ilé tó wà yẹn ṣáà ra jókòó síbẹ̀ má ti padà wá sí ibi ìbàyí o wọ́n ti ó ṣàgídí ó wá àtìgbà tó ti dé tó ti dé yẹn tó ti ó dé tá ìdè báyìí kò ló two days nínú ilé ẹ̀ nínú ilé ẹ̀ lọ sí lọ gbé hmm. aláàjì ó wà níbi tó ti mọ̀ di bí mo yẹn máa ń sọ̀rọ̀ kò tí ì jáde wọn ì tí ì ṣẹ́jú ẹ̀ ó báyọ̀ sùn ni o kò pààyàn kò ń ṣe pé kò ń ṣe pé ó kò ń ṣe ilé tí èyẹ Wùmí yẹn wá sọ pé kéèyàn lọ sí kéèyàn kan lọ sí police station ìwọ tó jẹ́ pé <laughs> inú ẹ̀wọ̀n ló jẹ́ kó rọtì ọmọ ẹ jẹ́ kí n jẹ́ kẹlòmí sọ̀rọ̀. ẹ ṣeun gbọ́dọ̀ ẹ ṣeun gbọ́dọ̀. QH Radio ń ṣe bẹ́ẹ̀bẹ́ ṣáà ti gbọ́. QH Radio ń ṣe bẹ́ẹ̀bẹ́ hello ma. hello <laughs> hello ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ìtìlẹ̀ ẹ̀kọ́ sí. grammar of worldwide grammar of worldwide. ẹ ṣé o god bless you sir. ají máìtì ají gbangba ají kanida ẹ máa kó àtàárọ̀ ẹ kó àtàárọ̀ ọlọ́run a fi ìgbìyànjú a fi dé wa láti kí olórí láàfin náà mo lè kí alájí náà kò ní rẹ̀ wá o kò ní rẹ̀ lágbára olúwa strength upon strength lágbára olúwa ẹ ṣe gan mo ti sọ fún yín mo ní gbẹrẹgẹdẹ àgbiná wọ́n dẹ̀ ní ẹni tó bá fa gbùrù gbùrù á fa gbó ti lọ wọ́n ti lọ forí fọ́ ilé agbọ́n wọ́n dẹ̀ ti tẹ ọ̀ká ní ní ìrùmọ́lẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ti ṣe ṣẹ́rí gbà tó ti kọ́kọ́ lọ tọ́ búkì jẹ̀sì mo ti mọ̀ pé wọ́n wàhálà nítorí èyí ò tiẹ̀ gbọ́ program ọ̀fọ̀ ẹ̀wá tí bá ti glue mọ́ rédíò yìí látàárọ̀ gbogbo nǹkan tí bá ń ṣe báyìí máa gbé nǹkan sétí ni kò sí nǹkan tó lè bá mi sọ ní ọ́fíìsì tí mo wà tí máa gbọ́ so eléyìí nìkan ni mo ń glue mọ́ so I don't even know what is happening ṣẹ́rí tó ti lọ ó ti lọ ó ti lọ wọ́n ti lọ forí fọ́lé agbọ́n number one wọ́n ti kọ́kọ́ lọ tọ́ búkì jẹ̀sì àkọ́kọ́ nìyẹn then ẹlẹ́ẹ̀kejì wọ́n tún wá lọ ta sí eh, prime boy so wọ́n ti wọ́n ti fa gbùrù ó ti di dandan kí gbùrù kó fa gbó ṣe wá rí àwọn tó wá sọ yìí pé eh, eh, prime boy ó ti pọ̀ jù ó ah, ti pọ̀ jù ó a ṣẹ̀ṣẹ̀ mú kíní kan bọ̀ lẹ́kù àbí kílẹ̀ ṣe máa ń sọ kára bá àgbàlagbà ṣe sọ bẹ́ẹ̀ ni sà prime boy ò tí bẹ̀rẹ̀ o ah, kò tí ì dé gan ó ṣẹ̀ṣẹ̀ ń pìpì ẹ̀ ni in fact prime boy níbi tí bẹ́ẹ̀ mi ṣe rí ẹ̀sìn ó ti di ṣọ̀gbó ó ti di ṣọ̀gbó ti gbé iná ojú ẹ̀ iná ni so kò má kò má ìdíkan tó máa ṣẹlẹ̀ ẹ̀sìn ṣé mo gbọ́dọ̀ àkọ́kọ́ náà ń gbà tí mo sọ kí mo sọ mo ní prime boy this is the time anything tó bá ti jù sẹ́ báyìí this is the time láti sọ̀rọ̀ tó bá ìfà ọ̀rọ̀ nìkan kọ́ ló máa ma sọ́ọ́ sí ọ̀rọ̀ alájì gbogbo nǹkan tó kọ̀ pátá kó ṣe é sí voice message torí àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ nobody knows tomorrow kó ṣe sí voice message kó sẹ́ndì ẹ̀ sí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ kó ní kọ́pì lọ́wọ́ kó fún ẹni tí tí mo ti ẹ̀mí lérò pé kí ni ẹ̀ máa wà lọ́wọ́ ẹ̀ kó fún àwọn náà ní kọ́pì níbi tọ́rọ̀ dé sí nìyẹn níbi tí ọ̀rọ̀ dé sí nìyẹn torí prime boy wọ́n máa fi kú lé kiri ni mò ń sọ fún yín hmm. wọ́n máa wá kiri lọ́tún lọ́sì ni kí ya prime boy kó tètè sọ ìjà ẹ̀ níbi tí abiyamọ ti ń sọ ọ̀dà kó rìn kó rìn tó bá léyìn ó rìn kó rìn kì í ṣẹ̀tẹ̀ ló máa fi rìn o orí ni kó fi rìn orí níbi tí ọ̀rọ̀ dé yìí àìjẹ́ bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ẹ́ omi máa tẹ ìwọ̀ gbé wọn lẹ́nu torí kí ni àwọn tí àwọn àwọn onílé tiwájú tí àwọn oríṣiríṣi ló wà lọ́wọ́ wọn oríṣiríṣi tí tí prime boy bá ti ń jù síta àwọn náà máa lọ wá lọ́tọ́ wọn máa kú tó tún máa gbé síta so nǹkan tí prime boy sọ ọ̀tọ̀ ni gbogbo nǹkan tí buwa ti sọ láti jọ iná nìyẹn honestly ikú tó pa ìmọ́lẹ̀ báwo ni ẹ̀jẹ̀ ṣe dé ara ẹ̀ ṣé láti ṣó ni ẹ̀jẹ̀ ti rush títí tó fi dé kíní kan bridge tí ó sọ pé òun máa ju àwọn méjèèjì sínú inú làágùn ṣé ẹni tí ó bá bleed láti ṣó láti Ìkòròdú débi tí wọ́n dé yẹn ẹjọ́ tó lọ́wọ́ sọ máa ṣì lágbára láti máa sọ̀rọ̀ so bóyá láti bẹ̀ ni prime boy dẹ̀ wá di gúnugún tó wá wọnú ilé wọn tó wá gun ó láti ó láti ó láti sọ ṣe yìí dẹ́nà àjọmọ̀ pàgbẹ́ ti sọ́nà pé ibo ló ti rí owó náà owó ẹ̀jẹ̀ ni gbogbo owó excitement ìmọ́lẹ̀ tó jẹ́ pé ó ti gbogbo wọ́n ní òṣìṣẹ́ wà lọ́rùn abanilọ́wọ́ wà níbòjì òun ló ń bọ̀bá ẹ̀ ló ń ṣiṣẹ́ àwọn ló ń gbowó àwọn accountant accountant ìsọnù accountant ìyẹmẹmẹ ìkà so ìyá wùmí àtàbúrò àbúrò àbúrò ìyá wùmí àwọn ni báńkà àwọn ni cbn fún ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ló ń sá káàkiri ọmọ orí ẹ̀ ní òní lè sùn láti máa wò bóun ṣe tún máa kọ orin sílẹ̀ láti kọ́ ọ tó yẹ yín so owó owó iṣẹ́ tí ọmọ yẹn ti ṣe sílẹ̀ òun náà ná owó ẹ̀jẹ̀ lè múlẹ̀ ti sọ from the beginning ṣe rí gbogbo àwọn ajá wọn àní alájì ah, ẹ jẹ́ ká máa wọ̀n ṣe rí ẹni tí ò ẹni tí ò tà ẹ á rà nínú nǹkan tó wà lẹ́yìn ẹni tí ò rẹ̀ rà á rà nínú nǹkan tó wà lẹ́yìn mo lè sọ fún mo ní ìwúrí ń wá àyàn ni ó ń wá àwọn tó máa dọ́ lọ sí ẹ̀wọ̀n ó ń wá àwọn ni so gbogbo àwọn ajá wọn gbogbo àtìlẹ́yìn tó wà ní island àbí bọ́lá dublin lọ́sọ̀ fún wa ṣẹ́rí gbà tí tí tí tí tí justice bá dé tán ibi ìgbà ìgbọ́n lọ́sí ma ṣẹ́rí ibi ìgbà ìkẹrin wọn wọn gbọ́ rẹ̀ gbé bó bá ṣe rí lọ́sí máa dà Wùmí máa ti ó máa ti wọ́n débi tó lápẹ̀rẹ̀ ó ń wáyọ̀ kúra kò fẹ́ kò fẹ́ ẹ mọ àwọn àwọn àwọn kan àti ẹkú tó bá jẹ́ pé tó bá ṣèkà tán tó bá fẹ́ tó bá fẹ́ kú tó yẹ wọ́n á gbé tó máa jọ kú mọ́ra wọn ni wọn ò ní lọ ní ọwọ́ lásán so nǹkan tí Wùmí ṣe nìyẹn so tó bá wù àwọn èèyàn kó sì máa tẹ̀lé tó bá wù àwọn èèyàn káwọn máa bú Primeboy pé ó ṣe yẹn sọ̀rọ̀ kò ṣe ní sọ̀rọ̀ ìfẹ́ ṣe yẹ kí Primeboy kó sọ̀rọ̀ jù yẹn lọ ẹ mọ nǹkan fi ẹ mú ẹ̀sùn tó fi kàn án ni ẹ̀sùn ṣèbí àdúrà àdúrà jáde wọn ní ta ló ta lórùn pupa ẹ̀gbọ́n òun ó ní Primeboy so kí Primeboy wá dákẹ́ ọwọ́ tó ń dùn kó fi sáṣọ kí àṣìkáwọ́ yẹn kó wá jẹrà ṣé nǹkan tó fẹ́ nìyẹn kò lè jọ́ kò lè jọ ìmù nǹkan tí program bá fẹ́ dákẹ́ ṣe rí àwọn tó sọ̀rọ̀ àìjẹ́ wọn ò ní jẹ́ kó dákẹ́ irú àwọn báyà ní jẹ́ kó dákẹ́ tí ò bá ti lọ́wọ́ nínú ikú ọ̀rẹ́ tó gbogbo ayé jẹ́ tolúwa ṣe rí iná tó ti di ṣàǹgó yẹn á ṣe séjì fún wọn ojú ẹ̀ ọmọ máa kún báyìí tó bá ti sọ̀rọ̀ báyìí iná ló máa jáde lẹ́nu ẹ̀ kò wá ní kàn tó máa ṣẹlẹ̀ mọ́ so Primeboy well done so olóòótọ́ ni ngbọ́dọ̀ ti rẹ́jẹ̀ ngbọ́dọ̀ ti rówó tó ná ikú tí mo bá ikú ṣe mọ̀ kó mo sọ nínú first program pé kì í ṣe ikú àtọwọ́ Ọlọ́run nobody can tell me that ikú àtọwọ́ Ọlọ́run ni ẹni tó bá sọ pé ikú àtọwọ́ Ọlọ́run Ọlọ́run bá bínú sẹ́yìn yẹn bó kò ṣe ikú àtọwọ́ Ọlọ́run ọmọ yẹn lọ ṣe ṣó ó dẹ̀ padà sílé ó padà sílé ṣé ni mo pàdé sọ pé Nigerian government èmi ò mọ ọkọ tó ń ṣe wọn àlájì ok ṣé mo kó mo tún ṣe send the voice kiri kan sí yín nǹkan tó tún ṣẹlẹ̀ ní UK níbà hmm. tó ṣẹlẹ̀ ní ọmọ mẹ́ta ni wọ́n pa sínú ilé Hmm. ẹgbọ́n kọ̀ọ̀kan sọ níbi tẹ́bá tẹ́bá tẹ́bá gbọ́ wọ́n ti bọ́ọ̀lù bẹ̀ yẹn hmm. kí làwọn ọlọ́pàá sọ wọ́n làwọn investigate lórí ẹ̀ wọ́n investigate wọ́n ní àwọn dẹ̀ máa lọ ọjọ́ ìtújọ́ láti lọ find out nǹkan tó ṣẹlẹ̀ and that is what they obìnrin dẹ̀ ló síwájú kínní yẹn obìnrin ọlọ́pàá tó síwájú kéèsì yẹn mo ti sẹ́ǹdì ẹ̀ sí yín bó ti yẹ kórí nìyẹn but àwọn ọlọ́pàá nàìjíríà wọ́n ti gbàbọ̀dè wọ́n ti gbàbọ̀dè torí torí torí nǹkan tó ń ṣe fún wa tó ń ṣe fún citizen of their country torí wọn torí ẹ̀ náà làwọn ọmọ òṣèké láti yọrí báwo ni kò ṣe máa ṣẹlẹ̀ tí lè gbókun wá sí in fact ṣẹ́ni tí bá ti gbọ́ báyìí ara mango máa ṣọ ni anytime tí bá ti rántí báyìí wọ́n gbé òkú wá sí police station ẹ ẹ jẹ́ jẹ́ kó lọ níbi ìbàyí bá pa ajá gan tẹ gbé lọ sí police station wọn ò ní jákẹ́ lọ wọn pe ajá yẹn torí wọ́n máa ń sọ nǹkan mọ́ wọn lọ́rùn insurance in fact insurance ẹranko ó ju tèèyàn lọ nílùú yìí o so ẹ má ẹ má ẹ má sọ pé ẹ fẹ́ gba ológbò ní ìṣeré aláàjì ẹ má sọ pé ẹ fẹ́ gbájá insurance ó ju tèèyàn lọ so hmm. wọn ò ní jẹ́ kẹ́ lọ wọ́n wá gbé odidi ọmọ odidi ọmọ ológo wọ́n gbé wá sí police station pẹ̀lú bàbá ẹ̀ ẹ lè jẹ́ kó lọ sẹ́rí gbogbo àwọn ọkọ̀ ẹni ká má ṣe pé mi ò ní jẹ́ pé bọ́ àwọn ọmọ wa ṣe ládé.

ìṣẹ́rí ẹnà ìgbésíkọ́tí kó ṣẹlẹ̀ mílíkì èyí sì wọ́n ti sí ilé yẹn kò sẹ́yìn pọ̀lì tó lè wọ nílé yẹn gbogbo forensics ọ̀fẹ́ ṣe wọ́n máa ṣe nílé yẹn wọ́n dẹ̀ wọ́n máa rí nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé yẹn kó máa rí nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó kọ àwọn mẹ́ta yẹn sí ilé wọ́n máa rí wọ́n máa rí bó ṣe yẹ kó rí nìyẹn bó kí ló ṣe kí ló ṣe lu wa kí ló ṣe Nàìjíríà kí ló ṣe Lagos state ẹnu òkú sọ lára lára lára fọ́ọ̀kẹ́ nìyẹn Lagos state yìí wà ní ada gbogbo gbogbo àwọn èrè tó ń ṣe káàkiri Lagos State ẹ̀yin ọmọ ẹgbẹ́ lọ wọ bóyá bẹ́ẹ̀ ni bóyá bẹ́ẹ̀ mo lè ti sọ from time mo ní gbogbo àwọn ọmọ ológun tó wà ní Lagos State wọn pa ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni adi àmọ́ Lagos State ẹ̀ dìde mo ti sọ nígbà EndSARS mo ti sọ bọ́tọ̀ wọn a máa ń gbàgbé nǹkan. ẹ ṣe wọ́n mi bẹ́ẹ̀ ni sọ fún pẹ́ẹ́bọ̀ sọ ọ̀pá gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí mo ní láti àkáǹtì fún àwọn àwẹ̀tì ẹ̀ máa dé. ẹ ṣe wọ́n ẹ ṣe wọ́n Oh yeah, baby. hello hello sir ẹ kúrò lẹ́ sà. ẹ kúrò lẹ́ sà àmàkùṣẹ́ ni. ẹnjìníà rèé. ẹnjìníà Akínọlá láti ìlú Àbújá ló ń bá ẹ sọ̀rọ̀. ó dàbẹ̀. ẹ kú ètò ìní. ẹ ṣe sà ó yẹ ẹ jẹ́ àmọ́ tó wà lóko yín fún ìta gbé wá lónìí ayé bọ̀bọ̀ mo kí nínú studio mbẹ o mo kí ya mi mbẹ ẹ kú àfọmọ ènìyàn ṣe alhaji hamzat quadri first eh, note mi ní alẹ́ àná ǹjẹ́ rí nǹkan tí mo dìídì focus lé lórí bẹ́ẹ̀. mo dìídì bẹ prime boy pé kí prime boy kó jáde mo darapọ̀ mọ́ta ni mo ní kí prime boy kó jọ kó torí ọlọ́run kó jáde wá kó wá darapọ̀ mọ́ àwa ọmọ ológo àwọn ọmọlẹ́yìn Israel nítorí àwọn àìṣe ọmọlẹ́yìn farao mo rò pé gbọ́rọ̀ mi ohun tí mo mo sọ ní alẹ́ àná nínú first note mi nìyẹn ṣe rí fúnra Wùmí ló máa jáde hmm. láàsọ wípé ohun tó gẹ́ òun ṣetán tóun fẹ́ kà fúnra Wùmí ló máa jáde. Wùmí tó o bá ń tẹ́tí ẹ̀ sílẹ̀ kó o kọ́kọ́ gbọ́ Wùmí pẹ̀lú gbogbo ẹbí ẹ̀ pátápátá omi ti gbẹ lẹ́yìn ẹja wọn mò ń tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn ó níbi tí ọ̀rọ̀ ẹ̀ gbédé tèmi fi sọ fún wọn pé omi ti gbẹ lẹ́yìn ẹja yín tí gbogbo ìdílé yìí ẹ̀ bá jẹ́ ọ̀gbẹ̀jì olóògùn àwọn gan mọ̀ wípé omi ti gbẹ lẹ́yìn ẹja wọn ṣé ẹ rí ọjọ́ tí Wùmí ti sọ àdó àti aṣọ funfun sínú pósí Mohbad tó bo iyẹ̀pẹ̀ mọ́ ṣé ẹ rí ọjọ́ tó ti padà lọ síbẹ̀ nítorí ohun tó fi ṣe iṣẹ́ yẹn ẹ ohun tó fi ṣe iṣẹ́ yẹn ohun tí odó bá dé kò rí ọ̀rọ̀ mọ́ o hmm. ṣe gbọ́ ṣùgbọ́n pé padà lọ tó padà lọ síbẹ̀ tó lọ escafate grave Mohbad tó padà kú Mohbad jáde wà láìtàláì ọlọ́run bínú sí gbogbo ìdílé Wùmí lápapọ̀. Hmm. àṣírí wọn ò bò mọ́ hmm, hmm. omi gbẹ lẹ́yìn ẹja wọn nítorí kíní ẹ̀ ti padà rí sọ́mọ̀ Wùmí má jẹ́ n parọ́ fún ẹ sórí tó bá wù ẹ́ kó ná gbẹ̀gbẹ̀nẹ̀kẹ́ owó Mohbad èmi ti sọ láti day one ni mo ti sọ pé owó Mohbad ni wumi ná ló fi ń ni bàbá Mohbad lára ó ti pẹ́ tẹ́mi ti sọ. pẹ́pẹ́ hmm. jáde ó ní kí Wùmí kó confront òun iṣẹ́ tí ò ṣe tó náwó ẹ̀ kò sọ lánàá mo ní tó bá jẹ́ wípé prime boy kó gbìyànjú láti lè wọ inú ilé Mohbad ní ọjọ́ yẹn ikú yẹn ò ní bá Mohbad lálejò òjọ́ Mohbad ò ní kú ikú yẹn lọ́jọ́ yẹn ṣẹ́rí alájì o prime boy ó ti da ó ti da pọ̀ mọ́ àwọn ọmọ Israel. Bẹ́ẹ̀ni ó ti di dandan kó sọ̀rọ̀ ọjọ́ tí ọkàsùn kóòtù yẹn ọjọ́ ẹ̀ lọ́rọ̀ bá ti níyànjú. ọ̀rọ̀ bá ti níyànjú sáà. Ah, prime boy ní ọ̀rọ̀ gidi gan tó fẹ́ bè lọ́wọ́ Wùmí ọ̀rọ̀ ńlá gan gidi ni ṣé ẹni gbogbo ètí Wùmí ṣe yẹn wípé kó má da prime boy lóhùn nítorí gbogbo ọ̀rọ̀ tí prime boy ń sọ yẹn ó lè fẹ́ fọ ọkọ o òun mọ̀ pé ó mọ̀ pé Mohbad ọkọ òun ni iná iná náà ló máa jó Wùmí ló máa jó yẹ ló máa jó gbogbo ìdílé wọn iná Ọlọ́run ló máa jó gbogbo ìdílé wọn èmi ò ní nǹkan tí mo fẹ́ sọ jù ju wípé kí prime boy ó gbìyànjú gbogbo àdúrà tá à ń ṣe a máa bá prime boy o kí Primeboy kó padà jáde kó bá wa tọ ìmọ́lẹ̀ sínú ikú tó pa Mohbad. ó tiẹ̀ ti bẹ̀rẹ̀. ó ń kẹ́jẹ̀ ti bẹ̀rẹ̀. ẹ ó ti bẹ̀rẹ̀ báyìí nítorí Primeboy ní ó ní tó bá ní pé kò sí CCTV nínú ilé yẹn ó ní kó jáde kó wá confront òun kó bá òun sọ ọ̀wùnmí wá sọ fún un pé kó lọ sí police station ṣé ìjọba tá a ní nílùú tá a gbé wà yìí òun ni gbogbo wa ti fojú ara wa rí ìyá wòmí ó jọlọ́pàá ọlọ́pàá olè ọlọ́pàá àṣebí àṣebí ọlọ́pàá olè ọlọ́pàá àṣebí wọ́n wá bí ọmọ jàgùdà nítorí wòmí gangan ló mọ wọ́ọ̀t ohun tí Mohbad tó tó kó tó gbé Mohbad kó tó gbé gbèsè ayé Mohbad kó tó lọ gbé báyẹn. Hmm náà bá lọ sínú ilé ọ̀gbẹ́jẹ́ ológun wọn ó lọ de Mohbad ẹ̀gbọ́n mi tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ lálẹ́ yẹn Alhaji Hamsat Quadri wọ́n sọ̀rọ̀ wọ́n ní wọ́n ní báwo ni Mohbad ó ṣe gbára lé Wùmí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo mọ ewé mo mọ egbò tí mo fi ń ṣe ọmọ ìdádámọ̀ lórí mi o èmi ò fi ewé ti tèmi kí n fi ṣe ìkàfọ́mọ ìdádámọ̀ <laughs> nítorí bàbá tó bí mi mo ti pe bàbá tó bí mi jókòó lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ rí ibẹ̀ njó ti pa ọmọ èèyàn rí lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti pe bàbá mi hmm. jókòó mo ní ṣé ó ti pààyàn rí ó ti ta ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dá dámọ̀ sórí ilẹ̀ rí tó tẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ tó fi débi gíga bàbá mi ní pé rárá ó ní tó bá kú ọ̀ láti bá máa ṣe ó ní fún ọ̀gán tó ń bá mọ̀ ó lóun àbẹ̀ ọlọ́run kí ọlọ́run kó pè mí sọ́dọ̀ ó nítorí òun òṣèré ó ní ká má ṣe é ṣé ní gbèsè ayé àwọn wùmí ẹ̀ ìkànnà fi ṣe nígbèsè ayé wọn ọlọ́run dẹ̀ ti bínú sí wọn kò sí nǹkan tẹ̀mí fẹ́ sọ jù lálẹ́ yìí máa bẹ́ẹ̀ tó yín lọ kí prime boy kó jọ kó torí ọlọ́run kó bá wa jáde kó bá wa tan ìmọ́lẹ̀ sí jù báyìí lọ ẹ ṣeun sà. ẹ ṣeun engineer the engineer. us radio ń ṣe bẹ́ẹ̀bẹ́ ṣáà ti gbọ́ us radio ń ṣe bẹ́ẹ̀bẹ́ gbọ́. hello ma malaje. yes ma ẹ káàbọ̀ sórí ètò ma. mo tún gẹ̀ẹ́sì mo tún padà mo tún padà wá <laughs> mú mi ní àwọn fifteen ṣé níbi táwọn fifteen ti ń bá wọn gbélé ló ń ti fẹ́ pọkọ òun ẹjọ́ a ní ìdí list àwọn fifteen yẹn o. <laughs> ó tún kó bára ẹ̀. ó ṣe pàtàkì àwọn fifteen yẹn kó wá kó wá wọn jáde. <laughs> ó kàn kó bára ẹ̀ tiẹ̀ ni ó tún kó bára ẹ̀ ó tún fi yẹn kó bára ẹ̀. bẹ́ẹ̀ ni the more she talks the more she exposes herself kó gbogbo àwọn tuntun yẹn. ètò ń yà mí lẹ́nu ni pé àwọn aráàlú ló wá ń gbaṣẹ́ ọlọ́pàá ṣe irú ìbéèrè tí mọ́mi wà ìbéèrè ọlọ́pàá lọ́yẹ̀ kó béèrè rẹ̀ ìbéèrè tó yẹ kó béèrè rẹ̀. wọ́n lè má rò dé bá a ṣe sọ yìí náà á dọ́dọ̀ wọn. <laughs> ó dàbọ̀ mi. à ń pé gbọ́n ni àìpé gọ̀ fúnra ara ẹ̀ ló tán fún Abuebe ipe ṣé níbi tí àwọn èèyàn fifteen wà lòun máa pa ọkọ òun àwọn fifteen yẹn kó gbórúkọ wọn jáde a fẹ́ mọ̀ wọ́n. Ah, then ọ́díò tí Mohbad tó ti ibi tán ti jọ ń sọ̀rọ̀ tó ní o fẹ́ pa mí àbí o fẹ́ pa mí àbí tẹ́ bá rántí ọ́díò yẹn ọ̀rẹ́ ẹ̀ kan ọ̀rẹ́ ẹ̀ tó bá rìkọ́ọ̀dì ọ́díò yẹn ọ̀rẹ́ yẹn sọ̀rọ̀ ní group kan pẹ̀lú àwọn arífá omi ti pọ́n lẹ́yìn ẹja wùn mí omi ti tán lẹ́yìn ẹja wọn gbogbo wọn ni wọ́n ti rí ẹni tó bá sọ̀pọ̀tì Wùmí ẹni bí ni ẹni bí ni nobody hate her kò ń ṣe personal hatred a hate ẹ̀ torí èèyàn ni ṣùgbọ́n ìwà tó wà lọ́wọ́ ẹ̀ kò dáa ìwà ọwọ́ ẹ̀ kò dáa apààyàn tààrà tí ò tí ò yọ jẹ́ yọ ni Wùmí. Mm cctv camera òun àtàwọn eh, godmother bí kí náà pé ìyàbọ̀ tí wọ́n ń tẹ̀lé kiri gbogbo wọn pátá ní kọ́wọ́ òfin mú ó ti pẹ́ Mohbad fúnra ti sọ pé ó ti pẹ́ tẹ́ ẹ ti ń ṣe kí tòun lẹ máa fi ṣe àṣemọ́ tó bá jẹ́ pé wọ́n mọ̀ ni wọ́n bá má ṣe é tó bá mọ̀ pé ó máa rí báyìí it would have been better not to assume that corpse. <laughs> torí òkú yẹn tó ti fojú kan gbangba gbogbo ohun tí wọ́n ṣe tán fi sìn gbogbo ẹ̀ tó ti padà rojú afẹ́fẹ́ ayé báyìí ó ah. ti bàjẹ́ òkú ti bàjẹ́ òun ni gbogbo eh, wòtòwòtò tó ń ba lọ́tún lọ́sì kò dẹ̀ síbi tó dé ó lọ ń bẹ̀bẹ̀ ní fúnra rẹ̀ ó ní ò ṣiṣẹ́ ní mọ́tò ò ní gbà ó ibo ló ti ń rówó. àbí. ibo ló ti ń rówó ìkà ò ní ṣe tiẹ̀ bẹ́ẹ̀ tí ọmọ tó gbé dání yẹn kó dirú kó digba kọ́lọ́hún wò liam orí adé òìsùn bọ́mọ lọ fọmọ lọ ọlọ́mọ kí ọmọ yẹn dàgbà kó fẹ́ yàwó kó wá máa fi iṣẹ́ owó àṣe làágùn ẹ̀ àṣekúdórógbó kó máa sẹ́ǹdì ẹ̀ sínú àkáǹtì ẹlòmíì káwù sí Wùmí feel as a mother. ẹ ṣeun mọ mi ẹ ṣeun mọ. fọ̀rọ̀ ṣírò ara ẹ̀ wò Wùmí ò ní kó kò ń ṣèyàn. ẹ ṣeun ẹ ṣeun tó. ẹ kú ètò ẹ ṣeun mọ́mi ẹ bá ń káwọn ẹbí mi. yes ma tó ayé gbẹ̀ngbẹ̀ ká máa dá ikú dúró lápá bí ṣé wàá rí gbogbo ẹ̀yin tó bá pẹ́ ní ọ̀rọ̀ tẹ́ ṣe fẹ́ pè wá tí ọ̀rọ̀ ò dẹ̀ tí tẹ́ fẹ́ pè wá ṣùgbọ́n tó jẹ́ pé ẹ láǹfààní àti pè wọlé sìn ẹ drop voice note yín fún people's opinion lẹ́yìn ètò ilé people's opinion ló ṣẹ́kù ẹ drop àwọn voice note yín sílẹ̀. Si lórí nǹkan tá a ti sọ bóyá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí lè àbí tẹ́ bá fẹ́ kó jáde a máa play gbogbo ẹ̀ ní people's opinion ẹ ṣe gan ni tí ẹ̀ ń gbọ́ wa ayé ìgbàgbọ́ ilé yà. ẹ ṣe gbogbo ẹ̀yin mọ́mí wa yẹn dáadé wa pátápátá pàápàá jùlọ gbogbo ẹ̀yin QH Radio family tí ẹ ti bá a bẹ̀rẹ̀ látàárọ̀ títí dàkókò yìí lágbọ̀rọ̀ Ọlọ́run kò ní sú yín kò ní rẹ̀ yín bẹ́ẹ̀ ni kò ní sú àwa náà kò ní rẹ̀ wá lórúkọ mi Abímbọ́lá Lágbájú ti gbèmọ̀ sí ayé bọ̀bọ̀ àti lórúkọ àdùfẹ́ akéwìlà kí n pé ire o ire kó máa bá wa tó ẹ̀yin yẹn wá ẹ ṣe gan ni Quadri Hamzat onalokọ mi apàdé tó bá di people's opinion. QH TV la fẹ́ máa gbọ́ o QH TV la fẹ́ máa wo ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o. tẹlifíṣàn dáńgájíá. QHTV ló fẹ́ máa wò. ògbóǹgẹ̀ fẹ́gbẹ́ ó tún gbà wọ́pọ̀. QHTV ló fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QHTV ló fẹ́ máa wò. àwọn ètò àwò gbádùn lóríṣiríṣi. QHTV ló fẹ́ máa wò. ètò eré ìdárayá kò gbẹ́yìn. QHTV ló fẹ́ máa wò àwọn orin ìgbàlódé tó ta lẹ́nu. QH TV ló fẹ́ máa wò ó ti yá. ìpolówó ọjà láyé wá sí QH tẹlifíṣàn wa láti tiwa létí yìí lárugẹ QH TV lágbádẹ fún ẹ. QH TV Accra and beyond.